أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مسبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين يا كراي إنا هري ذنور الكافرين كافر قريش إنا تمكة إذا كان ينتم صلى الله عليه وسلم kɔɔko tɔmɔtɔ ya ehe. hɛ vanwere so kɛkɛ ayɔ ka adadadada nnini su ɔhawa kɔɛtɛ ɔkaayɛ omuri anda ɔhawa kɔɛtɛ ina da na baa ha kɔɛtɛ kosɔ yɛ na ba kila da ɔyɛ ne wɛnni ɛka goe ka ɔdɔkɔ de na ɛzɛ ɛzɛ ɔvin ebi su ne ne howa zu.

ìjọ́nà dẹ́ni yẹ ka yìí àníbi ọ́fíìsì ìsàn kan tó múrí ọ́fíìsì ìsàn slotun tó múrí ilẹ̀ na nọ́nà ní ikú ọwọ́ wẹ̀rin sẹ́lẹ̀bọ́yì onú tó múrí bàíwá alìmọ́mù kùtọ́bí rahmatullahi alayhi ọkì jẹ́ mi máa ní ha bí ìjẹ́ máa ní káyọ̀ ń e, tó mórí káyè àbísánẹ́ na ntọ́mọ́tọ́ pẹ́nẹ́ na ọ̀mẹ́ malaka jibril lórí ìkyẹ́tẹ́ alayhi salam ní malaika jibril káyọ̀ ń tó mórí káyè kana ṣíta kánà máa sàálà kọ̀ọ̀mùkà ó zẹ́ wọn tó mórí yẹ́ yìí àbísánẹ́ ni ní paanu. abisane kae wa maame ozi wɔn to omuri yi heyi dues ka vɔmɛn na omuri wɔ vɔmɛn walakinnahum in lam yu'minu lam yumhalu amma ana sine ka shɔmɛ den na ɛdɔ wɔn omuri okuku ezi wei bɔ omuri ivu abɛn na ɛtɛ omuri ni ivu abɛn na ni malaika jirin do kayon to muri ton kai wa in shi'ta ista'anaita bihi wore be ze we ni asu asutuo isa kawa ma to moto pene kawa se ma asusho ave ni ni sururwa ka enyi alama muri kadara ko ba do ina wenne ama ere hu e to ya na ota don to mun sallallahu sallam doka bal asta'ni bihim okona nyusu ona aja turete ona eneziwe ana mi ko to mori ovo yiwa kai ma ana be fa'i do bo yi ka giri nika eso kama meni na meme wa ma ana bil ladhi yas'alu rabbahu hadha ona re ya di pe omori an ko meo tomato pono kono mani ona me ọ̀nà rẹ̀ pẹ̀lú mọ̀rí kọ̀mẹ́ láti ọ̀tọ́ mọ̀rí nì ọmọ ìrúgbìrì ọ̀nà mọ̀rí sí kàkàyè أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا وما منعنا أن نرسل بالآيات أمري كان يسمنك أصلا لي إتمرت بباني باني أصلا لي كوكو إلا أن كذب بها الأولون إسمع بك إننا نبي دي حسان لا يوا تشوهتايوا لكي ìjẹ́kùn orílẹ̀-èdè dọ̀nà omúrí ìwú ẹ̀tẹ́n dọ̀nà omúrí dọ̀nà ìwú ẹ̀tẹ́n wà á tẹ́yìnà sàmúdà náà kọ́fẹ́ mọ̀bùsíọ̀rọ̀ tán fọ́zọ́lá mọ̀ bí ha omúrí kan náà sí àmáàkà ìrànkúmi ìrànkúmọ́ nẹ ọ̀nà ọ̀ṣọ́ yà sàmúdà eh, wà nìní àtàwọn ọmọ níbi sọ́ọ́lì wọ̀ ìjẹ́ ní sìhún wà níbi sọ́ọ́lì wò káyé ɔsi tomato puzzle anaase ezuka anabi omori ɔvin kɔntu omori ɔvin anabi sɔli kisu esi nini ɛka anabi sɔli ɔkaa ɛda ke ɛrankomi ɔgyina ho ne davɛ ɛrankomo no ɔgyina ho ne davɛ dɛ ɔbɔ ne rozi ɔtɔ ho ne davɛ sọlọtì ọ̀túnmùrí ní ọmọrí ide na tanuwo yi dira nkomo to gyina hɔ wɔ hɔ hu ni ni ni ni ni da de da dɔ ha kakara dira nkomo dɔ to gyina na orosi dɔmori kɛhɛ dira nkomo nu esi nɔnɔmɔ nɔn tomato po nu esi nɔnɔmɔ nɔn dɔsɔ dɛ hɛ taiwan anyi kankana nina de nyi hu dɔmori ka. shekwa onye wee eonane kwere wa shekwa onye dị enyi ihu nini duwa shekwa ọsa atịta ịra nkumi donori na igwe rankumi obe na eshe n'ihu ine ekweghị rankumi dị rankumi n'ọdọ ọbara ma n'ime inozi inozi inozi ọdọda dasị reva na ewa de ya kamere van nonan anoni rankumi ahanọ banye ọrụ ẹ̀bà ọ̀bẹ̀ ọmọkùnrin rẹ̀ slọ́tọ̀ tó mọ̀rí nù lọ́mọ̀rí kaiwan jọ́rọ̀ ìtútù ìwẹ́ kasanyi sẹ́sẹ̀ kanyi rankumunu na O otuponye bẹ́kẹ̀ nẹ́bà náà nyẹ́ nẹ́rẹ̀ rankumu àgẹ̀yìn ihu ẹnẹ́yìn nẹ́rẹ̀ rankumu àgẹ̀yìn ihu azitula egodo ɛsɛ nankumu nankumu n'omuli kaye wa eh, wala tamasuha bisu asohyɛ nkata nyɛnye ka nyɔne ne dɛ mo ka dɛ hyɛ nkata ka nyɛ dɛ wɔn n'omuli vu ɛtɛ ɔno wɔn n'omuli akaye na kawa ate na samuda naakata mo busharatan ɔno ase naaka e ọmọ ọsẹ anabi ẹ eh, samuda wà nínú kọfí ìtọmọtọ pàì wa àtẹnumọ anabi sọọliw mo bẹ sọ bàtàn anamani wuli tu ẹ kyẹnkẹdẹ káyé ìtọmọtọ pàì ọbẹ àná dèrè fàzọlà mọ bi ha ọmọdé kẹdẹ mi hun rẹ rẹ dẹ wọn ọdọ náà ọmọdé mẹ wá dẹ ṣe àwùjọ yẹn. وما نرسل بالآيات إلا تخويفا أمريكا etomato no n'ichi yete asiye ono n'ichi yete bono na yete ne kai ono seza ne hen na wehi ijo no mori o bo na duye ko mori na bụ ma bo we me kene kene ba pe ba hero bo mori so ya aro do zu wo chiri ama hebo hebo ya ajimbi yala gewa láti ọ̀tọ́ orí mi ìjẹ́ mọ̀láìkà jibril ìjọ sí àmábà muhammad sallallahu ka anyị nye ịna rere ma anava adọ danyere anava ama dị ka ịnị islam ama atụ na avana ma dị dị musulmi dobi tọrọ na ma ịnị islam ama ịsa kan wee tuo ohi dị mụ kawụrịrị ọdọ mụrụ ibu ya ete láti ohun tó mú rí ani sɔnni wájú àmì ká ìtɔmɔtɔpɔ náà mórí yìí mɛkɔtuhunu wa nabi bɛ anabɔntu obi dɔ abɛ nɛyɛ ka nebi ɔbi anyi náà mórí yìí rà ɛsɛ tɔhɛ ni wɔn tó mórí agoka nnebi ọba ka akọ nima mmabi da asanyi ivenure ya ọnọ sotwehe ana asụsụ kele da nnebi omori ya na tụtụrụ and ya ọnọ ọbịka ya anyị ịnị tọmọtọpa awọ na ọdị si dɔsɔsɔ ne hɛn nika ɔntɔ bee sɛ zan ɛɛbi josi ɛɛbɛrɛ payak inu naa yanni ɔno omori ba mme kontu omori yina inu sɛmɛ mɛki aya wɔyɛ na ezi ka nibi ɔno nan vaayi bi ani idjɛ ɔbɔ ɔba mɛ oyizi yɔ nɔ ɔn oyizi yɛrɛ kɔ nɔ kana kori hɔ na yawo inu naa omori ba si anabai muhammad sallallahu alaihi wa Eyi ka ehi maka na irekọ mịa ọnọdụ ịnchịkọ okoloka na Oyi heva ọnụ hwe heva. Amaghị tọmọtọ pọnụ ọmọlihi ọmị tu ọmị ya na osi kọ na ọyi na-adịbe na ịda ọbị tọmọtọ pa jozi jozi ụka bụ olu jozi a ankata ka maami mee. de sure hu nuba na de ne ko ovo me dere and every jodi ko ovo me de oh, me do mm jozo ise yo ira bo yo itomata pa me ka ba se ya ne bi orun ntu mo ri ire bo ni every jodi ka ye me dere bi ase ya bi ze do o bo ntu le la o mo ri o mi ri mi tomato pa no de ne na ga ndo mo ri vu ete ono no mo ri ho men and iri mo nan ni si hun won to omori bi malaka jiru tie te to mo do ka ayo kai omori o me isa isa do e da vera swami don to omori o oh, oh, re wa me e ba ba no re ni ene ene na nyonyara e kai on to omori kai o kai o oh, hwe ko heva ucheva na to to omori ni o kai o hwe ko cheva ọba hẹba dẹ ka ne hẹyẹ ŋu ẹ ka ne hẹyẹ ŋu dẹ anya náà yẹ rẹ sọ jebel abi kobais a anya taba náà yẹ abo abi jebel abi kobais dẹ akyebọ nyara akyebọ hɔ nyara dẹ yẹ rẹ sọ a rẹ nya taba sa anahi kọ ẹkọ a ataba ọnrẹ bi. dɔnni ne yɛ aha mire nyin ati wɔ sa ati wɔ sa dɔɔrɛ ma yɛ yɛrɛ sɔn wɔtí o tó mori ebe dɔɔ hɛ bɛɛ bɛɛ na ro dɔ ka yi anabai muhammad sallallahu fɔ tó mori don tó mori dɔ ka yi wani ka infa alitoto minnu ɔnà ɔbɔ mɛ wa dɔ awo ni mi dɛ ka hɛn na am ka ìrahó ẹkú ìyọ̀nà ọdọ́bì ìrahó ẹkú ẹ̀wúrẹ́ nà ọnụhwere achị ọnụhwere abụọ abụọ ịbụrụ ehi don tó wòlídọ́ dùpẹ̀ yóò mórí nkàtó ọmọ ẹ̀yọ ní sẹ́kẹ̀lẹ̀ ìṣá dó mórí dọ́wọ̀ fọ́ ebe ebe dukyeva nyara eyɛrɛ so atabi abo obaisi dɔsa akyeva sa isii. so taba n'ayi kɔɛ kɔ'ani den ne ka ne hɛyɛ ŋun na mɛ hɛ ba bɛ ka ne hɛyɛ ŋun duwɛrɛ ɔba teetee kaba hɛ ba de ka ne hɛyɛ ŋun dɔɔba yɛ ya ani. poro na ere sɔta bɔnɔ and ɛrɛ mi ka ye ɔmɛ vɔ mɛ n'aka ni minita hi minita hɔn ɛyɛ ɔku ɔmɛ awa if not hours ɛbi awu konyara bɛ ɔmɔdi ɔmɛ kɔsɛ mɛ yi wérewéré mi dɔsɛ dáhà kɛ dáhà kɛ ɔ ɛ ɔmɔ mɛ ya. ìjọba fọ́ mẹ́ dọ́mọ̀rí wọ̀ bọ́ náà bó ti tẹ́ kún lọ́kù ní kẹ́ẹ̀rẹ́ kẹsẹ́ náà bẹ̀rẹ̀ ìwọ̀ pa ọ̀sọ́nùmẹ́rẹ́ anáyìn ọ̀sọ́nùmú kọ́rùwọ̀ òmùrí aná tó ń tó òmùrí òtó lọ́tún tó òmùrí ni ló ń tó òmùrí yìí lóyìn máa dáhì káfìrí ni ẹ̀wọ̀dà kàmánu jọ̀dà kàmánu mìlẹ́nu ọ̀ni ẹ̀wọ̀dà kàmánu jọ̀dà kàmánu vivian yóò sùn kẹwàá èsì ní ìka màá sọ ọmọ káwà àbá ọ̀nà ní ọ̀nà yìí o bòní dẹnu o slọtì ọ̀n tó mìíràn ni wàá sàn ní n'aka ìjẹ́ ìjì kùrẹ́ṣ ìpan ìrẹsọ́ náà hùrẹ́ bẹ̀ ẹ̀nà dídà pé ìjẹ́ náà hà ní ẹ̀ka o hàbà mí sírè ibn abi kapsha eh ya'muna bihi alhabib alhabib muhammadan sallallahu alaihi wasallam deka o oh. imi wo pona mi me onyira oh, re

وإن يروا آية يريدوا ويكونوا سهر مستمر اقتربت الساعة أمري كيكو يدني كوسبرته وانشق القمر دو هذا هذا وإن يروا آية يريدوا أمري كأني سامي أنا أسألك أنا باي وان تو أودو مري يريدوا دم باتو دم ندا ويقولوا سهر مستمر ده يا كاكاي إذا بنا مي ما وما نانو láti ọ̀n tó àmọ́ rí muhammad sallallahu alaihi wasallam. sallam ìjọ màá ni mẹ dọ́ màá yà jẹ́ẹ́dí mi horo mu ìrìn ọ̀nà yusuf alhaj ahmed ọmọ yóò nyà lọ ayé ni ọmọ kà ini pere ono na ayi ono mena ahi mawsuat al-ijaz al-ilmi fi al-Qur'an al-Karim ini ono okare ono ne tum oka anyi re ini TV television dan yo no ye a PhD holder in geology, a geologist. And I'm not geology, Alec, and I'm not in a time of my in it. Ah, tribe. I really are one. Slatian Tomorini. On any PhD ayọ abdoktor zaglul anajar dr zaglul okomori ọrọ danyi program Ana ana ní tv di presenter senior yi presenter ọ̀nà àṣírẹ̀ ìzù ní tv àbáyọ̀ ìzọ̀ tv ọ̀ ọ̀nà àṣírẹ̀ ní tv No hussein inere ayo nonin اقتربت الساعة وانشق, وانشق القمر القيامة سبرت اوهدو هيفن dáàhọ ọ̀nà iyẹ amáyí phd ní geology dáàhọ ó sì káyé anyị ní ayọ̀ nọ na rijazun qur'aniyun ilmi anyị asịyẹ ịtọmọtọpa jozi ire ọwa na amaghị ịnụ ma ị na-ajụ ọ na ahụ sayensị ị na-ayị kụran nọ na e, e, ezuru isi kwụ na anyị ọyịghị sayensị amaghị ịnwụ tụhụ n'ayọ nọ na nakaka idenikworo agụrete dogwe dọhera Dr. Zaglu dọka ayọ nọ na anyị tọpa ananna ayịrị anyị n'ehuru nwa inu inú ma ọkọ ni edi leave lecture ini Cardiff University i Britain etekuru oyibo ọ na lecture in western part of Britain. anyị university na-ahịa anaghị cardiff cardiff university net britain then abana na asị me lecture nọ na-ehe eghokwu omori ikene tokwu omori tozi na eghokwu omori ihe ebe am lecturing dawanye iri ana twehen ino esi na seven jozi oyi oyi na ahị sayensị anare anare tuwoku ina alquran o murihi ire ono na o ma na do shoro ve nwete tere do ra do ra nya ni daton do ra pick interest in your interest do do ra kwen wi on adani yata okomori yata ehme okomori yata láti ohun tó mú rí ní lẹ́yìn ojú ọmọ ha inú kú ọmọ nìyí amápọ̀ ẹ̀tẹ́ ní húsẹ̀ dọ́kà lọ́yọ̀ dọ́kítọ̀ náà nà dr zeglu káyé sọ́yàn ká ìnire olóòmórí kà ká ẹ̀kítàrọ́bàtì sàátù wọn ṣàkàlkàmà ìdẹ́nikọ́rọ̀ àgúrẹ́tẹ́ ohun ẹ̀dọ́ heaven anyanwụ anyị rọọ anyị sayensị ama anyanwụ hụ ụzọ ọdị anịnye ntu okwu ịna ịkwụrụ an ọnọ nọ dị dọkịta zeglu dọka ọyị sayensị ọkan ijazu ilmi yufasiru ilmi ọyị yẹ sayensị oníyẹ ohun oníyẹ asị ụnọ kwụrụ an ọyị sayensị ara asị mehahịa nịmụ oyo ni harabanyi yanyo usime hayan kuzono ziozuno zi amiri ono me yan aka ma aweri isana hito moto pa oyo ozu me hayan science ozu me hayan oke science oyo science ni ere ina alquran oni etu iwo ina alquran yanyo me hayan yanyo siro oyo science oni re ni bisi meha ya ọmeme na ọmme ya ọmme dọma na ya anya ya ọka ma awa eri tọmọ adịrịla mọ ịsọ ịka na ọzọ ma ebi ọka ma awa eri tọmọtọ pa mirakụl ọka sayensị ọzọ meha ya slatin tó mú ní ọ ánkè ìrànkúmọ́ náà ìrànkúmọ́ ní àkàrí àdìsọ́ nìkan yìí ìdá ọ̀há káàkàrà ìrànkúmọ́ tó jí náà ìsáyẹ̀sì mímọ́ mẹ́ha in science knowledge is science ó mi máa mi hàyà lele ọsùn mi hàyà the doctor the glue dọ́mà ní èsì yìí ọ̀ òkú òmòrí ẹ̀ mẹ́mà nìkú sírí ọ̀nà náà mi kì èyí ẹ̀ hóró ń ní mọ́jíza sọ́nà ẹ̀ tọ̀mọ́tò pa miracle ìrọ̀ ayé science ọ̀sùn mi hàyà àfikà ẹ̀ ìtọ̀mọ́tò pa mìíràn ẹ̀ máa mẹ́ ẹ̀ náà ká ọ̀zára ẹ̀ rẹ̀ sọ́ọ̀nù kàtàmù ọrẹ inú yọ ọmọ ọrẹ inú katọla di dr zegul vesi yẹn ka ọyịba heva ọnụ ụhwe heva ịnị tọmọtọ pọọ ya sayensị ụzọ mee ahịa proses no take no ataba ọmụmụ heva ụmụmụ aka sayensị ọmụ aka slọtụ ntomori nni bọbọ aka omori omeyo ntu omori do mi do si mi de nu yo kai annabi of ndore bonton the doctor the blue la ime ha hinan ka abi tomato panamme ogo no meyan ire ire so bi wan kai idi no bi twa ara so ke dori la nabi ono ka nabi omori obi abelo no meyan the doctor the blue la ime ha hi to bi di hunabonka ebe na aka ka ọka ka abụbọ onye donto mụrụ ibe ka ka abụbọ onye ọ na-evesi dọwụ e ọzọ e nọ eye nọ eye ha nye ka ya dọrịrị ka ya ọzọ nyere ama ije anụ na aka bi ha bi siri ọba asọ ọtọ ha osiri dole kwo mụrụ ya na dọwụ ka abọ abọ nyere ya abọ dọ ka abọ nyere Not in The doctors are good. dɔɔbɔ sere ɔnɔɔman dobe nyi ma ɔgɔnin ohɔ nɔ ne mehɛba anka ne dɔɔbɛ ini kutubu sunna ini cakandi hadis dobe nyi ma daaka de dr zagrul kaye ije kokoo mori ɔbi dɔka ɔdɔbi dɛ anabaye ɔntɔaye anabaye muhammad sallallahu alaihi wa sallam daba nyi kɔɔ mi hijira dawa nyi ko mi hijira hori makka nan madina rere ho iraye he that ono sulu kai ame ome sivo iraye he do do mi hijira hori makka nan madina danye penyi ni quraish ene victor kafiri ni ni quraish de kai ya muhammad ya muhammad إن كنت حقا نبيا ورسولا فأتنا بموجزة تنتشر لك بالنبوة ورسالة aba nibi ubi zezan duka wa zonto muri zezi zezan sita mota ponyala de anara mibenu ukavome bi donto muri sallallahu alaihi wasallam do hawa se ka suesi nini de kai uho no man kayo ka ocheva jozari himei jozi tomotopa

ìjọ ebe ẹ̀dẹ́ẹ̀dẹ́ dẹ́ni ma bẹ́ kànẹ́hẹ́yẹ ń dẹ́ni ma kanehe ya ń tetere ní duere ka ọjọ́ ma va kànẹ́hẹ́yẹ ń wà ní ẹnì kan wọ́n hẹ́rẹ́ ya ahụ ahọ̀nyá nù. lọ́tí ohun tó mú kí ni. lọ́rẹ̀ bàrẹ̀ máa máàgò lọ́rẹ̀ bẹ ya lọ́rẹ̀ máàgò lọ́rẹ̀ yà iná ìwòrò à ń kọ́ mẹ́fìdí yà. díkẹ́ fìrí ní dẹ́ka yìí muhammad ọ̀rọ̀ a ní díkẹ́ fìrí ní dẹ́ka ìwọ́pa ọdún mú kọ́lọ́ túrẹ́ sọ́ra mi ama ɛdɛ ne ịzọ yìí zɔ ibɔ pɔmɔ mo kɔrɔ tora wa yɛ so adiɛ ɛnana huri ehi ne eye ehi ɛɛbɛ de ne ho wɔ sika yi ɛna ni bɛ tɛ o e tó ni dɔɔba na gye etu tɛkuri egya a ahiri ni egya ɛfɛmɛkuri egya na anaabɛ ɛyɛ e, anu kɛnɛ de ɛhɔwɛ osim anyi arihimi onure kɔmɛriri ohwɛnini ɛwunanahuri e, ehe ɛwunanisori daka gɛdɛgɛdɛ inira ho kaman lɛhia ɔyɛrɛ han ho kaman ɛni kɔ hɛba akyire ɛbɛɛbɛ ma dɔka ne ọ bụrụ na bàrẹ̀ ma ọ̀bẹ̀rẹ̀ ọ bụrụ na bàrẹ̀ ma mago lọ́rẹ̀ bàrọ̀ ẹ̀vọ̀rọ̀ ẹ̀dẹ̀ ẹ̀vọ̀rọ̀ فآمن منهم من آمن وكفر من كفر ọ̀nà máa bá ọwọ́ ẹni wọ́n ní dọ́dọ̀ ọ̀nà tí wọ́n ló yẹ náà domori do kay iqtarabat as-sa'atu wa inshaqqa al-qamar idan ko so gurete do hwe heaven wa in yaraw ayatan yuridu eri asiya masidu kanaba ivonto de vato de nedo wa yaqulu sihrun mustamir de ya kakai ivo pa ona mi na navo ona mi nan ona mi menani wakadhabu watabau ahwaahum omuri kade kontu omuri hireche den ne sa sibi hwenenen wa kullu amrin mustaqir omuri ka bere anyi ba shoro la ma to abere anyi ba anyi ba shoro la ma ona bana he ko omuri hida mo koro aheka nọ n'ọrụkọrọ ẹrọ nọ n'ọba n'aba aṣọ n'ati n'aljanna ọ̀nà ìjẹ̀ndùkú ọ̀làdá mkpọrọ dìdì dọ́ọ̀dọ̀ mọ́rí o ìjẹ̀ndùkú ọ̀nà orí kẹ́bíríkẹ́ nọ n'ọba aṣọ ẹ̀bá tí nírí jẹ́ àná mọ́ orí ọ̀há ẹ̀họ́ ọ̀nà wọ̀kúlù amúrẹ́n mustaqir rọ̀bọ̀nà lọ́tọ̀ tó mọ́rí nìyí. dr zaglun mi ọ̀bàbìrẹ́mọ́nọ́ra ọkà dɔnku ɛdɛ maa yɛrɛ avo hiyɔ ojú ɔmɔ ha yi okú omori amẹ́kú sire ɔmɔ nù ɔka dani ojú ɔmɔ hɔ sɔ okú omori ɔrɛ mi dɛ ɛka ni britain ɔmi ani britain ani kuro yibɔ ɔmi dɔnku akɔ ɛtɛ nù dɔnku introduce ɛnwani dɔsɛ ɛnwani zɔn ɛnɔnivin ɛrɛ han ɛnɔnivin dɔkɔ nɔri daoud musa e- e- e- bitcock daoud musa bitcock láti ohun tó mọ̀rí ní rọ̀ísùl hizbil islami albertoni one of the president the british islamic sector president british islamic sect ọ̀pẹ́ ń gbókù ọmọrí ani britain ani kuro iwo onubu ihe pere sanile eh, ọmọhara mi introduction nọ na dọka arihin ọnụ dọka ayi dr zaglul kaye o sori tite ọnike da anyị contribution ọnụ mme da anyị ẹtukwo anyị ọnụ ọ sori tẹ nkunu tohi tinire ọnụ na. dɔnni kaayɔ kaa tafa dɔn ɔya oto yi de dɔka ye ɔni meesi ɔni maa mi research dɔnni esuruwɔ ahɛkɛ yeyire yi ahɛkɛ mɛmɛ ɔmɛmɛ ɛyɛmɛ ɛyɛmɛ ɛyɛmɛ ɛyɛmɛ dɔnni esuruwɔ ahɛkɛ daba nyi kɔ n'ɔdi islam ɔka nyi kɔ omori hi anabi student ujan school ɔni rɛbi. dee koko omori ya ọrụ anasị translated quran quran na chere in english dọshọnye dọsịba mọnaiza dọni kwaavọn dọni dọ quran ọnụ naanị dọni shoni n'ehi ọnụ mehwal quran kene kọnọ ọnụ mehwọ kene dee ki suri papapa ọnụ na ọ ọnụ vi sọtụl ịshọkakụ ayị sọtụl kamar kọ sọtụl kamar لكن سورة أما كاكا اقتربت الساعة وانشق القمر أنا بدي بابا نون نهو لكن أنا رضاي بابا أنا نكام أما شاكا أنا كوكو جاينا يكون يرى نون اقتربت الساعة وانشق القمر إذا ميكوسي قولتني أوفر نو هيفا أنا كا ire ama ma ọsụrụ ọhịa bịa nwa ha mere ehera ke mere aka ka ụwa ehera anyị rịọ anyị nire ya nụ na kai dọnụ kwukwere nụ n'okwu dọnụ kai e don ka enyere ọhịa na ka ka ka ụwa ohera slọtụ otu omori ni dọnụ ukwu ha abụọ ha na de kayo nono noni kay asona kuku batural asona kuku nyison kana hizi ni Qur'an ayo no no ria ono discourage ani moni ama ke kana ama yo no nora noni kay ono shy ho nan oka omori ama ye ka ama iza idan kize izone isi o oh, iya ya ni me ni no isi deira Ọ na-ahịa ata ịnị ị ọ na ọnụ eri tv ekwe ọnyara Na iri ana anaghị ana ịnakaka ni prezentosa ọ bụ na-asịrị ezugosa ịnị tv. dịrị ana ụdị anaghị ana nọ niri ene ono ihe sayensist eta ene n'enye ihe sayensi ene etona ndị ọka na-anari kee nri. ɛnana nyɛ science onye na america ahụ, bɛrɛ yi naba maa ne no hwɛn lọtí o tó wọlé mi bẹẹ yìí nana ike náà ètò náà nàá nìka yìí ọ ẹkẹyì ẹkẹyì bányabányi onímọ̀ àná ha ọ̀ẹ́sìn nínú hwẹ́ni dee ka onwe vana dete onwe vana akɔrɔla osie vana tsaka yɛ tɛ amerika ɔvana tsaka yɛ nɔ dosi meto ka yi azuru kɔrɔ ta yi nɔ ɔhɔlɔla ɔkɛ mama na anama de bi due kɛ ɔnɔ ne ha pooro kaase ne no hɔɛ adiri kɛnɛ ka amerika esika akakɔ nɔ ne no hɔɛ akakɔ eya ɔhana ne no hɔɛ ɛwɔ no e ma ne due kɛ hɛ hanu. láti ohun tó múrí nù ọ̀nà yẹ ìtọ̀nà náà anara yìí náà náà nínú hwẹ́ dẹ́yìn ma dẹ́nira kúrì mẹ́rin dẹ́yà kánká yìí tẹkinọ́lọ́jọ́ náà nì ọ̀yìn nínú hwẹ́ ọ̀yìn yọ̀ náà nìkan nínú hwẹ́ dáa dẹ́yà aka n'aka ẹ̀nà na-asị kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ẹ́dà lóka yẹ àkàkà aka kọ́ra ọ̀rọ̀ àṣọ yẹ nàn nù hwẹ́ ẹ̀ẹ́dọ̀ nọ àzẹ́ ní ní nù hwẹ́. ẹ̀sùnmọ́ tí o tó múrí nì. kẹ̀mẹ́ ní dèédé lo ìrírẹ̀ mẹ́tìsìn àhọ̀nà ìṣímùkù òkùrẹ́ ìrẹ̀yí ẹni rẹ̀ ṣọ́ ọ̀dẹ dẹni bá apply am ìrírẹ̀ industry amòmí ni onírì yìí kọrọ banyi. ẹni rẹ̀ ṣọ́ ọ̀dẹ dẹni bá apply am dèédé lo amòmí ni ọ̀rẹ́ kúrúkú dáadáa rẹ̀ kẹ́ni ìmọ̀ ni bàgọ́ bí àkàkà amẹ́ríkà. awa asọ ya mma ṅụṅụ hwe kene awa gwa ọba ya nima na-edwe ka ihe a ọyị nụ hụ lọtụ otu omori nyi de esi ihe ọ ọdọ na asịrị ezu ni tv ka e eke ha na na ebe na-edu ọha ịrị ọma na ya ka na dịka vanwụnị ameme akwụrụ adu eke ha na ni 100 billion dollar 100 billion ẹni million your billion dollar lédè èdú aha jòzí kàyé àgùrọ̀ ìnùnú wẹ̀ 100 billion dollar ẹ̀rẹ̀ aha ọ̀rẹ̀ mẹ́rọ ká kàṣọ́bí ní náírà ẹ̀ in trillions ààrùn ẹ́ 165 trillion and máa ẹ̀kànà trillion jẹ́ ká jẹ́ ká yán ọ̀ one hundred billion billion dollar ẹnẹ́rẹ̀ do ha one sixty five trillion lọ́wọ́lọ́wọ́lọ́ owó tẹ̀lé ìgbàgbé 165 trillion naira budget nigeria ọ̀rẹ́ ọ̀rẹ́ àkọ̀ṣọ́ ní 5 trillion àkàkì budget nigeria ẹn eh? ìtẹ́nà àmẹ́ta àkà bí nigeria ọ̀rẹ́ ọ̀rẹ́ iná ìrẹ́dẹ́rẹ́ ayọ̀ rẹ̀ gẹ̀ẹ́ 5 trillion ẹ̀dẹ́rẹ́ ẹ̀ṣọ́ 5 trillion lọ́tọ̀ tó múlé yìí budget nigeria àbí nigeria five trillion ẹ̀kẹ́ ọ ní àkàsán kéré èdú ha ọ̀rẹ́sìn nínú wẹ́ one hundred and sixty five trillion one hundred and sixty five trillion how many five yẹn ń yẹn wúre ní six one ìrẹ́yìn hùrẹ̀ ẹ̀ta thirty three years di nigeria yà máa rí ìrọ̀. slaki on towuri ni ijene mani izie mani kaka ena akure mani beke ha ọba náà sẹrẹ ìzò iná ìní tv the presenter don mọ ha dọkà ah tutu sọfọ nílẹ ẹlẹyìn stupidity àmì ẹ̀yọ́ máa dùn ní bẹ̀kẹ̀ ọ̀nà náà ha ayé nínú hwẹ́. Mọ̀sílọ́tì ọ̀tún òwúrọ̀ yìí. tinye salatu na mimi ɛnɔ anara na amerika ɛnɛ na nɔ ma anara yɛ nyinu hɛ deka anyị anyi izayizire eni tue nɔvɔ eni rɛ hɛ ɛnɛ kaka ohu nɔvɔ do hu hu hu gaa oyisi mutiri ninu iwa ka ye edokiri kiri ɔnɔ anɔ mɛya ɔkɛ ɛnyuma na yà ase dɔ ayɔfo ya na hɛ nani ma na ni ozɛ hɔ dɛnɛ gaa wa ka ye ɛ ɛ dɛnɛ si mutiri ninu ya la dɛnɛ ba ka ka ama na nyere yɔ na yà ase dɔ. the presenter ló ma sọ ẹ zọ ní tv dọ́ka ẹ

mee mmemme nwụhịọ ọka ifeanọ belt gbabara ban dọbọbọ nchuwe donchuwe na kakana ọ na ọ dị nwa ọhụụ n'ihe dọnwa ine na dọna ji na-eyi ọsa ifeanọ ọgbọfọ nke belt ọ nke belt ịda anata gbabara bana donchuwe ɔmɛ nwaanyi nɛ dɔwɔba nwaanyi nɛ dɔna gyini yɛ fan deni brazil etome niri a deni brazil ìjẹ́ nu ara àhóhùn ní hwẹ́bẹ́ slọ́tù ètò òmùrí yìí ìjẹ́ nu ara àhóhùn ní hwẹ́bẹ́ deni bẹ́ kẹ́pọ̀ ẹni geologist ẹni anányọ́ yìí geologist only doctors that do me on only the area. Then there are two and, and another professors, doctors. Come on, mayor. And a man in that time nowhere. Come on, and ye is a is it is a wine. Don't want the who near and don't give you your son. In the answer, Irema. Come on, mayor. Several kind of it. Some little kind of on ọkìjọ náà yẹ geology jẹ́ náà tèrè ka yìí ọ̀hún bọ́ bọ́ ọ̀yá yóò hwẹ́ ẹ̀ẹ́kù hwọ́ náà ní ìlà àhẹ́mà dá ọ̀nà ìdẹ́rẹ́ àhẹ́mà kọ̀ ọ̀hìnrà dá ọbụ ya ẹ̀ ọ̀bọ̀ ọ̀nyí sọ ya

ɛva ka kɔɔvi ka yɛ kɔnɔ na kiri ɛvi zɔɔvi ɛva vɔ ɔnɔ ɛva vɔ ɔnɔ ìtɔmɔtɔ panamɛ do so yɛ tɛ ka anabi bɔ nto do omori ba ma amɛrika ni kemɛni do kɛ ɔrɔgɔdɔ ha ní èsì ni sɔ yɔ nɔ ní èsì ma so yɛ tɛ ka yɛ ìlà ní ɔnyɔ ɔbɛ ni. Lọ́tún tó mú mi. Tíyẹ́ sílẹ̀ tó mú mi tó mú mi. wakonto muri ibiki wakukura ni ibiki ibiki izabe omori oya n'ezo zo me kuhwe ana ebo heba kovare mama goda sanyi epatere wa ine wan obo ya ne zo me amoe omori ana tune ora oye ngolo ni de domori kaye unava na anuhetwa anuhetwa abo epatele wa na ene nwane udiri me ngure ibiri me ko ya ke ori ubiri me nwa zenen kadere wa kana no wata kanin e ana no wata ka kaye isani ne hulehi billions upon billions billion dollar upon billion dollar

The neri sami ɔnɔ ko hɔ ɔhɛ bada de ka ɛdini na ekyekye ɛdini na ekyekye lomori kɛyɛ ohwɛ ɔnabɔ no tɔha oh, no isamian ɔwɔ e ɛpatara wɔ na ɔwɔ yi ne ŋɔ tinati bɛ sinatsi ntomori nini. Gbé nọ́mbà báyà rẹ̀ nínú múrí ọ̀nà bọ̀ fẹ́ yẹ́ ilẹ̀ omori ìlẹ́lẹ́ ẹ̀lẹ́ ìlú òlò lọ́sẹsẹ̀rẹ̀ ànìjẹ́ lọ́sẹsẹ̀rẹ̀ ànìjẹ́ láàrínlá àpapẹ̀lá omori kẹyìn tó ní ilé sọmọ rẹ tẹ tọ́ àmọ́ ọ̀kẹ́rẹ́ hánà àdùnà wọ́n lọ́wọ́ asilamu máa ń fi sàmà wọ́n tó wọ́n láà ń fi tọ́wọ́ án ọ̀kẹ́rẹ́ amẹ́rẹ̀kẹ́nẹ́kẹ́ ní ẹ̀dẹ́ omori ẹ̀rẹ́ ẹ̀rẹ́ màá yìí sàmà omori yìí nìwé wèrè ẹ̀mà ìmúyàfọ̀ yóò mórí yìí yàhẹ̀kọ́ mórí yìí yàhẹ̀kọ́ tó mórí yìí na tó mórí ẹ̀nà ẹ̀kùrẹ̀ kùtù àmà ọ̀rọ̀ èyí tó mórí yìí mórí mẹ̀rẹ̀ mẹ̀wá dídè kẹ̀hẹ́ mẹ́ha ẹ̀kẹ́ ọ̀rọ̀ gọ́dọ̀ òkú mórí ọ̀nà ọ̀kẹ́ sẹ́fà sọ́ọ̀nù bàrẹ́mà náà sẹ́fà kùránà nà ọ̀nà ìsẹ́ islam ọmọmọdé islam ẹ̀ slọ́tí tó mú yìí ìrìn ọ̀nà bí zàdù kẹrẹrẹ ìnìrìn àná náà mufawọ́dọ́ àtàná náà iná kaná náà muhammad sallallahu alaihi wasallam ọ̀rí káfìrí mẹ́kànnì ọ̀rí kúrẹ́ṣì inú ìnìtò inú ìnìtò ìjẹ́ ìjọ sáà odonyinɔyɔ ɔdɛkɛhɛ ɔdɔnyini eninuda wakutama ɛnyin ma yɛ rɔyizari bɛ ebuntɔ ìjẹnjɔsa dɛkɛhɛ bɛɛ ni baatɔ de ntɛ na azɔsɛ yɛrɛ na ni ibà ɔdi na mudza hɔ yɛ ɛna eti nya ɛrɛ wa nyɔnu tó muri domo yɛ n'otu ya. sẹ́bi alifikiu ní islami ọ́nìyàn síbò rẹ̀ sẹ́bi òyíyẹ òrìtúhui áhẹ̀kẹ́ ayọ̀nọ́ni sẹ́bi òyíyẹ òrìtúhui oníyàsẹ̀ màhẹ̀ká ayọ̀nọ́ni ọ́nìyàn síbò rẹ̀ ẹ̀rí bí ibà tẹ́tẹ̀tẹ̀ kọ̀sọ́nà di pàtàkì ihu nọ́nọ́ ní mẹ́rẹ̀dẹ́ kan ọ̀nìmọ̀ àwọn àtọ́tọ́ ẹ̀hún rẹ̀ ọ̀nà àhàn ọ̀sọ́nà bí pàtàkì ní slọ́tún tó rí ní agbókọ̀ ọ̀sọ́nà bí pàtàkì ọlọ́run mẹ́ àǹfààní hù iná ẹ̀kayọ̀ ní àmì di ìpàtẹ́tẹ̀tẹ̀ Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Abala ma kwete danyi ise ya ahịa zaane e na no tọrọ na aka ka reform ene dene ene na tinye tem ina adi mi di ma so ni ni dehi ina te bira na ya nye na ni nyon tan wo hi oni nyon kaka social critique ene rende abi ko ma ah uh, human rights activists senior human rights activist ina bira avama je yavama kene ma ameware eh ama ama je kene dollar to slatu nto mori abaye say to ama ise sigire ni Ahoma na se da nyi mission da nyi sasebe na yaka zaabi nan ɔruru inu mɛ ɛna aka ɛnema na ahyɛ nɔɔ gbe yiyi ama esi yɛ sika na ɛna mɛ bi enyi esi mɛ esi siwire ante na ma ɔrɔ ɔwɔ sɛ ne ihu na asi isi ɔbidjɔ yi mɛ yɛ esi isi leadership ɔbidjɔ yi mɛ. eye ama ọ bụ ebe ọ bụ ebe etu kọbido na-esisi bọba esi ihe oke yi ọkọrọ ọ na mee agụka hụrụ ka mee salatu ntoma kafiri tabi'a da'wat al-habib isun to muri a hava ne nan another e islam ono muri si toto another e la ilaha illa allah o ya ni makanne tetere sun to muri da boye wa kure dayan emebo hinoim enebere ohinoye emebo nyeke hukerikere dene wome enezezire dene siga ọ̀rọ̀ náà ní kíkú kúpè ẹ̀rẹ̀ na ẹ̀yẹ kó ń tó mórí òye tó ní ẹ̀yẹ kó ń tó mórí òye tó òhì àkókò ẹ̀ ó ń tó mórí ọ̀bọ̀n ní sáyẹ̀wọ̀

ini jandukwala ene rokereso ni nebo ebebe iniri meho ne ena na ame ana be gujo e ki islam ama ba sho je kere ani de maka amto na arewe arewe de obi sisi eh ko edo sho so me cover up am ina din ya e ni si ahi al gazw al fikri ideological warfare ideological warfare warfare kai abara awa ne okewa adɔe ɔbɛnyɛ nso adeɛ o do penta no wɔ ɛtɛrɛka yi anyi sɔviɔ nso kawa adɔe a ìrẹ̀rẹ̀ yìí e, do asaasa ama ama nyɛ su su su dodo nye mu a bàbá nyɛ bàyìn ní western world yìí n'agye no akotiri sɛbɛbɛ ìjírí ọlọ́ni na ní wánà di ma dàbírí ọlọ́ni pépéré péèkà ọdí káyé anábàáyé muhammad sallallahu alaihi wasallam inú mi náà ní ma ní sí tuọ dé sọ́ọ̀bìdì yọ dẹ́kẹ̀ náà sọ́ọ̀bìdì yọ dóòdúwó na ẹnà àṣẹkẹ̀ yọ dọ́ọ̀kúwọ́ rọ̀bá ní kérékéré ẹnà àbẹ̀rẹ̀ òhìrọ̀ ohino ye nene to so kai akire ila ilaha illallah o yesha kete umana umabi nene kaketo katanyo nto mulifa sallallahu alaihi wasallam be kwa ha ne tere no sallallahu alaihi wasallam ije ni bi ni tuntun mori yo ije ni o bakara o tan bana bi to bi uzano Aza na enyi na so yari poro de wo. Ino nye nebe an kiri musumayya. Ana wani papa ne su shahidi ni Islam. Onye ne radiyallahu anhu. Oriri mi Ammar ri Yasir. Oriri mi Bilal. Anyakwe àwọn asịrọwa. kàámi béèrè kàfọ́là dáa sí umẹ́ntẹ̀bẹ́ dáa sọ́ àkàmàrà záhùmẹ́ntẹ̀sá dáa sọ́ àhùn záhùmẹ́ntẹ̀sá jẹ́ umẹ́ntẹ̀bẹ́ udu umẹ́ntẹ̀ ẹ̀ẹ́vá dáa sọ́ rẹ̀ umẹ́ntẹ̀ ẹ̀bọ̀n náà dáa vá ẹ̀rẹ́ máa kẹ́hún dèbè ikẹ́ ìrẹ́rẹ́ Abụ ọva wayere maka nwụda ọbasụ ọbadị maka ka ebe na-asụ aka ma ba n'uma na-asụ ọhụ n'uma ntọsa na-aba n'uma na nene ka evu in opposite direction ka evu sị were nwụọ n'ọnụ ịnọ ịparagada na-atọ ahụ ahụ ịnọ ịparagada ịnọ ịparagada kene

òrírí mi rí máa nì anábàá muhammad sallallahu alaihi wasallam ọ̀yà ni ló káàkàyè e. jẹ́ kò yọ mọ́ ọ̀rọ̀ àbẹ̀ mẹ́mẹ́rin jẹ́ rọ̀ sí aṣọ́bọ̀tọ̀ amẹ́ríkà òhí òhútọ́numọ́ amẹ́ríkà ogún òhútọ́numọ́ ọmọ yẹn ń bí sọ́nà níbẹ̀ islam no na hia la ave na nane do ni se mewe iku bi nan do mo ko pa pa do do ba ro kata yo do na se si islam e je anaba muhammad sallallahu alaihi wasallam o ya ma no zome ama so ni wa ke islam na hia la ave nan o yo ke all the principle no no we lọ́tún tó mọ̀ nínú islam ẹwà ẹ̀ka náà ká ọkà yìí anábìdẹ̀ ìrírẹ̀ olú islam òzọ́nù wà ányánwó ti kẹ́ mẹ́ àyínà islamic islam wọ́n ìsìkọwà ẹsẹ̀ mẹ́ wà wáṣọ ìyẹ̀tẹ̀ islam ọ̀dọ̀ islam mẹ́ ká ọkà wa mú mi isọ́ ọkà wa mẹ́ àyínúzọ̀ náà rẹ̀ tó tẹ̀tẹ̀ ká zi

wẹ́ẹ̀jẹ́ náà bá bọ́ na náà nà dọ́ ọ̀fọ́ náà ó ń tún múlé ọ̀dọ̀ jùzọ́ nọ́nọ́ na ọ̀fọ́ anyọ̀ wọn fẹ́ iná ajin ajị yẹ ya anyị so na-esi ní jòdì ní mìtì politics na sọ́dọ̀ islam ya tẹ̀ ìrìchí ọ̀ islam wọn wẹ́nyẹ̀ ohun ní politics when you ohun ní meeting ló kẹwàá bá sí islam ó katam ìtù islam ó dòwò yìí an kò to tó mọ̀rí ọmọ ẹ̀rẹ́ bá mẹ́ẹ̀kẹ́ náà siyasa náà siyasa náà politics náà ọ̀rẹ́ bá dòwò ehi níyàn náà ọ̀bìjọ́ náà ọ̀rẹ́ bá dòwò leadership náà ọ̀rẹ́ bá dọ̀ be èsì yí àbá ìpìtìkáyé wíyìn oúnjẹ náà ẹ ọ̀rọ̀ ọ̀nà sukata ló wá sí lọ́sí islam jẹ́ wíyìn oúnjẹ lọ ní islam ó dòun ehi ní sukata wíyìn oúnjẹ lọ ní islam ó dòun ehi ní ṣogu wíyìn oúnjẹ lọ ní islam ó dòun ehi ní sọmídé ló wá A wá sí lọ́sí islam jẹ́ islam ó dòun ọ̀nà mẹ́kí ẹ̀kọ́ mùsùlùmí ní fẹ́ẹ̀lì egypt àyíṣẹ́ sọ fẹ́ẹ̀lì أما إجت هذا يمن أصور يمن والمجتهد إن له أجران أما الاجتهاد اجتهاد هاجر أو نتشهر وإن أخطأ له أجر واحد أذن يي أو roka enwe ha ne kokwe na na ma nya nkwa ne na mena ne rode ma na ya nyewe ne man kojo la mdere amado mo risi zuwa nke wo za omori wa ya ni nyɔnu yi wɔ kɛtɛkɛ ye idu katara ŋu wa bɔ kanyu de ne kɔ ave de ave avutɔ amadu omori sozuwan kehe islam maa ɔno nso tonto omori yi dɛ ɛdɛ ma do la bɔ so yɛtɛ ɛdɛ ma do la bɔ so láti ọ̀tọ́ mọ̀ nínú àtẹ́sẹ́ nínú ẹ̀nà ẹ̀dẹ́ni ní ìkláàsì ìkláàsì ẹ̀yẹ́ ìzẹ̀ ìzàmísẹ́ nínú mẹ́ àmá ọmọrí àṣẹ ìfowókà yìí ewùzá ọ̀nà ewùzá ọ̀nà ọmọrí ọ̀nà múlẹ̀ náà wọ́n síre yìí sáàmà àzìkà yìí àkàkókò yẹ akẹtọ̀ akẹtìrẹ yìí diplomacy ori politics kaftara da da ire ha haki hikima asi hikima me da aka hikima obi ni e muni muni politics ne sudi ori tu odo fasi islam yete eh da ki hikima o na nanu eye o mori me me ka he ko bi ni kai ame amenya heke ono mori kai ame uzone yaze mere bibaheke iri emoye yaje aheke turaheko n'omuri oka wame uzone waze ishaheko n'oyete rebibaheke lati omuto omuli ama ozoka inaajeni wakankato wa ngone politics ovi onwana akoo raka wa huni we ka huni politic onwe mm, oson ya do mi we ka huni politics obi orio orio ma ha ve asale na na nya re sere ve ere ere nyogure na eh oson onwe kama kanyala na je na je ba ko je ka na ni politics that be islam islam order e wo islam order islam ọdọ ka so anamukavo anamukavo dá abáṣọ ni yẹ tẹ láti rẹ̀ tó mú islam ọdọ samsam ánkì ahẹ̀kí islam ayé mẹ̀mẹ̀ sí ìrùbọ dọ́sílẹ̀ ìdàrúbọ òzọ́núwà àti mẹ́ àbábẹ̀bọ̀rọ̀kọ òwúyọ̀ èyí náà ní ìzẹ̀zọ̀ èyí náà ní wọ́n ẹ̀nà kúrì chéché eh manifesto no le read birenyi do waka wa islam what we teach now this not back to teach go where he na za this not back to na what a boy baza what a go ya this not back to be chiri eh do wa ma ma bene do wa islam yete leche islam tọ́tù tó mú ní islam mọ́ọ̀bọ̀ anyị ebiru ịrịọ nọ na na dọmme ịnụbọ emebe na mụnya o mesi president student union student union ebiru ya yi kaga tsinar abia eh, ah, institution eh, na ehina kagas ɛna ewira gbɔ owi tɔmɔ ni witɛ ɛlu lɛyi ɔgbɛ ni ɛna ɛna bɛn mo na esua president union student union nɔnɔ ɔkia. Okay.

donc iṣẹ́ náà yé tse ní campus ẹbí ọ̀nà òkùnkùn eh, sí kàánà àkọ́ ọ̀húrọ̀ rẹ̀ abẹ́lẹ̀ bẹ́kẹ̀ ẹ́ sẹ́ni sísẹ́ sẹ́ni síbò tá ọ̀ nínú ẹ̀rọ àánú dẹ́ẹ̀ka lọ́sí president student union lọ́nà kúṣọ́ jírí mss ẹ̀ẹ́nẹ̀kọ́ kókó mọ́rí dẹ́kọ̀ náà kò fún kátọ́ náà ẹ̀ lóde yìí kí jẹ̀dùkọ́ ẹ̀ lọ́nà anáàsì rò kí sẹ́yìn náà yànnà wọn dọ́ni zọ̀bọ̀ náà kọ̀nà síbẹ̀sí ẹ̀ mọ̀ síbẹ̀ establish islam ọba bọ̀ ọ ignore kẹ́ ok náà wọ́n akọ̀dé rẹ̀ mẹ́lẹ́ yóò ìwé ìhù dà ọ́ ìsẹ́yìn rẹ̀ ni kàá ọ̀bọ̀ náà àmọ́ ìsọ̀nù bá dọ̀ Start your mú rí ni e. islam ọmọ náà ọmọdé ọmọ bá báyá ẹ̀dọ́ sí lè yẹ ìrìnì bí bá ṣọ́jẹ̀ kàyè yàá ka àtẹ àtẹ ìrùgbọ́ diplomacy ọgbọ́ tàwàtàwà hikima ẹ̀hẹ́ orílẹ̀-èdè tó wọ́n tó wọ́n sí islam jẹ́ ọ̀nìrẹ̀ ilẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ náà ẹ̀yìn ilẹ̀ ẹ̀bá nílẹ̀ ya nù ẹ̀bá gẹ́ across road nínú ẹ̀ka ẹ̀rẹ́ ẹ̀bá yẹ ẹ̀nà nílẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ náà ẹ̀kú nílẹ̀ ẹ̀. because ẹ̀rọ náà kàkà ẹ̀wọ́ kẹ́mọ́ ọ̀yẹ́ fúnná yẹ ọ̀kẹ́ wọ́n sọ̀tọ̀ bọ kí zú wà àmọ́ bìrẹ̀ yín kí zú èsìkà sí ètò bìrẹ̀ yín. àmọ́ ọ̀nà náà yẹ sẹ́ àmì tọ́bọ̀ ẹni rò pẹ̀tọ̀ ẹ̀hà ọ̀nì jẹ́ ẹ̀ dọ́nà ẹ̀rọ àbúrẹ̀ wẹ̀ hàn náà ẹ̀ náà ṣàkẹ́rẹ̀ ọ̀nyá tẹ̀rẹ̀ ilé ọmọ ìyá àtàwọn ní ọ̀rẹ́ ọsọ tẹ́ hẹn ẹ akókò bó yẹ ẹ̀nẹ́ ẹ̀bọ nílẹ̀ ẹ̀nẹ́ ẹ̀bọ nílẹ̀ ẹ̀bẹ́ kò bó yẹ nà. jùzá nọ nínú ọmọ èrè kan nábàá muhammed sallallahu alaihi wasallam. sallam ẹ̀yìn mọ̀ náà sì dọ̀. ẹ̀yìn mọ̀ náà sì dọ̀ òde ilé ẹ̀rọ ní islam lúwà ìjọba bọ́bá sí islam yẹn kan ọ̀rọ̀ mẹ́rin. ìmìlẹ̀ ti sí yẹ ká yìí. brọda na-akọ na ndị politiks ụvi orie mahadhe onoriton orie mahadhe anya na nwa n'ụlọ ọba na rọda ya avan avanna gwọrọ ni ehe ọsọm iri amanya ọrụ national cake onoriton a na ori bababa ee a anyọsọ na ịnịrị amma asanya amasị islam turenu

jama sapɛd jama tie sɛ da after all ɛɛ udi akama da hani ɛkɛ e, akama da hani ogu akama da hani ɛɛ e, jama ara akɔ agodo kata se fa mɛ ndimi ye tsi ku ɔgan tóbori ɔyà mbɔ fɔs mɛ ɔmɔ tóbori ɔyà bɔ mɔ mɛ kú kéwòn zie ɔyì sisi islam yɛ tɔri islam onyo zanana azi esi iso yɛ tɛ islam onyo zanana. anaghịzi isi isi oyete ụwa bụ abanye ya bala na-akọ na akara islam ị na-ajị wadi ndị anyị duwa mu wazi duwa kare ya omuri hi o si dole ka e wanye sahe wa sacrifice senior sacrifice ọ̀ṣọ́n dìrẹ̀ ọ̀rọ̀ ìdọ́kà ìsẹ́yìn ọ̀tún yé ọ̀tún hàn ọ̀tún bọ́ ọ̀sọ́ tùúbọ́ rẹ̀ àmọ́ arákùnrin ètùúbọ́ ẹ́ ọ̀yàkò tùúbọ́ ló sacrifice am inú sacrifice ọ̀yà ní káyé ìdẹ̀ ìdọ́ ọbẹ̀ ẹ̀dẹ́ ẹ̀ṣọ́ ọdún ìṣọ́nù dọ́ àdó yẹ kàkú bí ìrìn òmùrí ọmọ àkẹ́dẹ̀ sílẹ̀ ìdá ọ̀pọ̀ dùn ọmọ dọ́ tó ń dùn ìdọ́ ọ̀pọ̀ kọ́ra anyị gaghị ka ọsọ onye ọtịne nwan dori dị gaghị ori tinye nke enyi sị enye ohuri ihe ohuri ihe mmebi na ohuri ihe ntụ nri wanyị na-adị gaghị gaghị ka e ọmụrụ ime ka wa ka nụ ọmụrụ ime si tụ ntụ tụ wasị wasị ka nụ na ya ka ọ nịbịa n'unye ebe ahụ ebe ya ka ọ nịbịa n'unye ebe ahụ ebe atahe ino nibi eyache ino no eyache dore ko ni yo nye oni yo na kata nwa ni ben ozo tewa oi merete be amerete bebi ni zaku ibe e ya agbuko ozo tewa aw kidai aw kawaje doka alquran wa bari sutika hadithun to mali wa ka bari sutika yɛka ye isa nebi ni gɛri ina nkata wa gɛri ri man eto anamɛri rɛ wa aba mɛri rɛ wo wazɔ aba idan ayi bere yɛ ɔnono woka wa se pɛ ayi bɔ mori mɛ kare woka wa tan tenya nka yi ne de mɛ nkata na nebi ni dɔtɔɛ wo anyana bi anyana ba kanu anya bi etu ɔsɔn mori ama nyi.

Slatu ya tobu lini? Tinya slatu ya nana nini? Ano beyan. Ano wawa mesi kama kaoni ni najiri kaya. Mene di aki kamile ti tinyo kaka. Ewanya anuwe di tumini kaya. Mana mabipire yonon. Mabipire yonon. Oh, Islam wensi jete na honon. ama mba ati pere yɔdɔ ne maa yɛ ka yɛ maa ka yɛ dɔw bolo de ehi ne dɔw mɛn dɔw si misihyɛ tɛ ama ɔdɔ ne yɛ ka yɛ maa ka yɛ ɔda ka si misihyɛ tɛ bɛyi sɔni ne yɛ si si ani sɛ si si abɔ nira da wɔ no na ne yɛ ama na adɛ. wọ́n ti jẹun wọ́n ti jẹun na wọ́n bẹ̀ yọ̀ ọ̀nà. àmà àbẹ̀sẹ̀ sáà nù bàbà kàyé èyí nà mẹ́tò.

ní màmá nù tó hẹ́ẹ́ láàfíà kálọ́ àbúríkì islam ọ ní níre ọba àmẹ́ka máa jẹ́ ẹ̀ gómi sánà ẹ̀ pàtà èyí jí mẹ́rí sọ́sà inúfàn jí mẹ́rí rẹ̀ ìjọna mẹ́sì islam àbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn máa láti ọ̀tọ́ mú nínú mẹ́sì islam àbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn máa rẹ̀

ma kụrụ yo ni phone ka e, ya ma ni di kama e, ya ma ni e, kata kama isi esi man me eh awo no isoke umri ma wa ya yi umri ma wa sire yi tante ko mo babe we ka ya kaka ya take ya ni naam ma madla ẹ̀yà ọ̀sẹ̀ wọ́n nìyẹn láti ọjọ́ mú rí mú afẹ́yìn ẹ̀nẹ́fẹ́ dìfà ẹ̀yìn ẹ̀nẹ́bùrì ẹ̀tọ́ máa ṣọ́ òkú tó ọkọ̀ kọ́kọ́ náà mi politics asọ́mẹ̀ ẹ̀hù mẹ́ṣọ́ àmá àsúsì islam tọ́rẹ̀dẹ̀ àsúkà àkàdé islam ọkọ̀ mi politics tọ́rẹ̀ amadore enwe ma mee o oh. asụleki politiks ahụ na ọdị islam ọdị islam odu ha ahụ sọrọ unu esi m yee sọrọ na anyị nwere esha ee lọtụ ntọ mọrị nile agboke sahara chaki islam ọzọ ha ka wee tụ politiks ụjọ ime na ọdọ ọzọ ma takwa o dɔɔsɛ man dɔw de ba y'a ba y'a amin amin yaba na juba n bi ye yɛrɛ tɛ ɛɛ a kɛlɛ n'a ka nin daba fɔ yɛrɛ a kɛlɛ n'a ta ka jɛ yɛrɛ na dɔrɔn a b'aw jɛ yɛrɛ wɔɔrɔ wɔɔrɔ wɔɔrɔ juba bɛ n ko yɛrɛ tɛ ayi o a ni ka ya e ka e. <laughs> e ka kan. أتكا مريم بابا يا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيف دقان كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وحول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذه أليم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم اغفر فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا لا تكلنا إلى أحد ولا تهوجنا إلى أحد وأغننا عن كل أحد يا من إليه المستند وعليه المعتمد وهو الواهب الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الضلال إلى الرشد ونجنا من كل ضيق ونكد يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلعا على السرائر والدمائر والهواجر والخواطر لا يعزب عنك شيء أسألك فيدة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنثى وفرجا من بهر كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر به اعيننا وتغنينا عن سؤال غيرك فانك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرون يا كريم يا رحيم برحمتك يا ارحم الراحمين انك على ما تشاء قدير اللهم انا نسالك من فضول الاموال التي عندك التي لا تؤتي لأهد منها إلا من سألك منها يا رب العالمين اللهم إنا نسألك من فجول الأموال التي عندك التي لا تؤتي لأهد منها إلا من سألك منها يا رب العالمين اللهم إنا نسألك من فجول الأموال التي عندك التي لا تؤتي لأهد منها إلا من سألك منها يا رب العالمين يا هل يا قيوم أنت المرتجى كل نصيرا وكن معينا وارهمي أنت المغيث وأنت المستعان به فانصر عبيدك بالميزان والكرم وإن عصى أو جفى عمدا لشاوته غلبت عليه فأنت الرب ذو الكرم يا هج يا قيوم أنت المرتجى كن نصيرا وكن معينا وارحمي أنت المغيث وأنت المستعان به فانصر عبيدك بالعزاز والكرم وإن عصى أو جفى عمدا لشاوته غلبت عليه فأنت الرب ذو الكرم يا هج يا قيوم أنت المرتدى كن لي نصيرا وكن معينا وارهمي أنت المغيث وأنت المستعان به فانصر عبيدك بالعزاز والكرم وإن عصى أو جفى عمدا لشاوته غلبت عليه فأنت الرب ذو الكرم إلهي من الذي دعك ولم تجبه ومن الذي سألك ولم تؤته ومن الذي استجارك ولم تجره ومن الذي استغاثك فيك فلم تجفه ومن الذي توكل عليك فلم تكفيه وأغوثاه أغثنا يا مغيث اجعل من ما أنت آل فإنك آل التقوى وآل المغفرة ولا تجعل بنا ما نال أهله فإننا أهل الذنوب والمعصية يا سريع الحساب يا شديد العقاب يا غفار يا رهيب يا فالق الحب والنوى يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غافر الخطايا يا ساتر العورات يا مانع البليات يا مقيل العثرات يا مهي الأموات يا قاضي الهاجات اقض هوائجنا واشمر مرضانا وارحم موتانا واستجب دعوانا وتبالى على آيائنا الله اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برحمتك يا أرحم الراحمين إنك على ما تشاء قدير اللهم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا صريخ المستصرخين يا قياس المستضيفين يا كاشف السوء يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت أعلم فقد أدرى من كان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وآفية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وشفاء مرض وشفاء سقم وذهاب أمة وذهاب ورم وذهاب وجع والهقم بالصالحين يفعالا لما يريد وجل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله